واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان احسن الحديث كتاب وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها ان كل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته láti ní ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin. Àkíra ìkọ̀kan ìjọba Muhammad. Ìṣàlá ìjọba dára nírọ̀lẹ́ yìí, ọ̀la fẹ́ fi parí ọ̀rọ̀ tó ní ṣe ń pa ọ̀sọ́dún náà. Lẹ́yìn eléyìí. lẹ́yìn eléyìí a máa padà pé mo sọ̀rọ̀ hadith padà pẹ̀lú ògbó náà bóyá ló tẹ̀sí náà. so a ti ka alùpàpọ̀fáàtù àtàdàbòríyà a máa ka al'amal bil ayat àtàtòjìhad tọ́wọ́ kà tán àwa máa sọ àǹfààní àwọn àǹfààní tí Imam Ibn Qayyim rahimahullah apa sih Al-Imam rahimahullah tí wọ́n mú jáde ní ìgbúra gẹ́gẹ́ bí wọ́n ti discuss ẹ̀mí ìṣúra àwọn àti في أقسام القرآن àkọ́kọ́ áàbà pẹ̀lú sígbà yìí ọlọ́run bá sọ̀rọ̀ ń pa ìjọ kìámù lẹ́yìn ìgbà náà ń sọ̀rọ̀ ń pa ànábì mọ́tà pẹ̀lú ọ̀la lẹ́yìn ìgbà náà ó ń pa àwọn tí wọ́n ń ta kókó ìjọ kìámù kò ní wá. Wallahu alam. itu eh, Untuk Allah itu orang dia belum dia belum ya. Eh bukan ada apa terkom kalau tolong kita kita beri Kalau jual di buku ẹlẹ́gbẹ̀ẹ́ wa nìyẹn pé káfọ́ fáwọn èèyàn ó kù nìyẹn kí ẹ̀ ti kò máa àlè àwọn ọmọ ẹ̀ ara mẹ́tẹ̀ẹ̀jì àwọn ọ̀dọ́jọ́ ọlọ́run ibi tó ọlọ́run àbúgbò yẹn lò. so now anybody tí bá ń ṣe ìkárò àlùmáàlì kò sí bí òsì lè ṣe ìkárò òwúwa tí bá ń takò tó tọ̀ ìjọ àwọn ọ̀dẹ ọlọ́run kò sí òsì lè ta òun tó tọ̀ yìí ìpínlẹ̀ wí bẹ́ẹ̀ ló tọ́lá ló wá sọ̀rọ̀ àárín ìgbà ẹgbẹ́ àgbọ̀n pa mọ́tà mọ́tà sì ní ọlọ́run ọba bá sọ̀rọ̀ sọtọ́lọ̀ máa bá sọ̀rọ̀ kí ń gbọ́rọ̀ ọlọ́run ọba kí ni nǹkan tí yìí ó yà Salah bukan itu kan yang kita tahu. Kalau semua orang Allah semati, kan Allah, semua Allah semati. Kalau Allah semati, kita masih waktu itu. Belum ni dayanya lagi. Saya ada kalau apa, eh? Kulitan apa? Kita bukan jangan kita sahaja. Oleh Quran, masa depan pun, so, ibitakan dia amal bil ayat ẹbí iṣẹ́ àkùrá ń dàdàbò àwọn ọmọ pọ́ǹtì mẹ́ta wa níbi tó di hajj ọmọ pọ́ǹtì mẹ́ta wa. Then láwọn ẹ̀kọ́ láti rí ti túwà yìí ẹ̀kọ́ yìí mọ̀ra fún ọ̀la àwọn ọmọ pọ́ǹtì méje wa. So káta àpọ́ǹtì ọ̀pọ̀ wọn yìí tó wà ní àgọ́ láti dàdàbò ní wọn àbá. Àkọ́kọ́ ọ̀dà àmọ̀gbìn àyà táwa wo àyà tó sọ pé ọ̀pẹ́ هل لك ẹ́ àti wípé àti ní àbù àti ní kí ni máa pè lẹ́yìn ìgbà fún ìyàn ní owó yóò ní ọṣẹ àti mọ́gbà pé ó wà ọṣẹ ẹ́ tí kìí ṣe bí èèdáàmù èèdáàmù ni kí èèyàn táyà láti kó ìkúlẹ̀ tó gbọdọ̀ ṣe nǹkan òun ní ẹgbẹ́ ti dáàbò ṣe tó wà ó làwọn táwọn ìgbà tìkì ìdè tòkó. Bọ̀wọ́ ẹgbẹ́ ìfẹ́ àpòyí sọ èèyàn wá sí ìlẹ́ǹtẹ̀ lọ́nà bí wípé èèyàn lọ fẹ́ lè bá the good thing for you to do. Just like bóyìnbó náà ti máa ń sọ, that is advisable you come. Ó yẹ kó tún mẹ́rẹ̀ ní pé ọgbọ́dọ̀ wá tó o ti gbé àwọn lọ́wọ́ advisable you come. You are advised to relax. You are advised. <laughs> Tujuh di asalnya dia mengalami bahwa pola dari just like before life. So, okay, yang present ini, yang seperti itu berubah. Okay, apa saja dalam ini ada ini, ini yang berubah for life, kita berubah apa? Hmm? بالضرب أي أعرض عليه أمرا. هذه الجوزاء إنما الجوزاء tó lè fi àtẹ̀lé omi àárẹ̀ àti ìpàkó ìhálàkà ìdá àárẹ̀ ọ̀gbà. òun náà kọ́ ìjà alákọ̀ọ́kọ́ òrùlé ìgbà tá a mọ̀ wípé ràáwọ̀ tó gbéra rẹ̀ ní àná òdúró ní aláwọ̀ rẹ̀ ẹ́ àná òdúró àlàálá ló wà ń bẹ ló sọ pé èmi lọ́lọ́run ọba yìí kó kàdé ó sọ pé máa lérò làkúnmí ìlú láì mọ̀ ẹ́ mi ò mọ lọ́wọ́ bá mi ìfún yàtọ̀ sí ẹ tó sọ gbélé nǹkan ẹ gbọ́dọ̀ bá mi gbélé káyọ̀ nípa alíláka ìlà á ẹ̀gbẹ́ ò bá sì wò ó oṣù wa kọ́ra rẹ mọ́. dẹ̀yìn sẹ́fà ìkórè náà kọ́ mi tó bá tó sọ ọ́ ọlọ́run ọgbọ́ wọn náà wọ́n sá nígbà àwọn ọ̀gá délẹ̀ nígbà àti harun wàkúlá làwù ọ̀ọ́lá lẹ́yìn. pé ẹ̀sọ́ gbólóhùn tó rọ̀ fún làálàáwò yẹ̀sàdá káwò ọ̀yà rẹ̀. kò náà níbi pọ́ǹtì ilé yẹn nínú pé ẹni tó gba rẹ̀ ń tètè rí gan tẹ́ abalùsọ tó tó kú lálàáwò kọ́ látàrí nà ẹni tó gba rẹ̀ ń tètè rí tó gba rẹ̀ lọ́lọ́ gbà tó gba rẹ̀ lọ́lọ́ tàbọ̀ ní ìlú tọ̀ bó wà ní ẹni tí kò gba rẹ̀ lọ́lọ́ tó mì pé ilé ayé mi parí dáwà gbọdọ̀ mọ ní òkú ìlú ìgbésẹ̀ àbámbọ̀ òkú ìlú báyìí.

دعوة غير مسلم إلى الإسلام بأسلوب حكيم ẹni kì í ṣe mùsùlùmí ká pè é nínú ìsìláàmù lọ́nà tí ó lọ́gbọ́n nú tó ní nú ó lo appropriate manner appropriate word appropriate approach. Solo con lo haya muy alta calidad, la cajilla que nos haga y que todo nos haga llegar. Y que sabe que se le da la mano de la haya. Un límite, en todo va. Afortunadamente, ella ya toma su cubro. Yo voy a sacar el insano matado. Yo voy a sacar الإنسان مطاع níjọ́ tó ọmọ rẹ̀ yóò rán kí nǹkan tó ṣe. Ṣèlú ọ̀la ẹni So kálu ááyà yẹn ká fi lè ṣe kékeré ní máa àmàlà sọ́ọ́rí há kàtàmánà àǹtẹ̀tẹ̀tẹ̀ kára ìyá. Ìwọ náà ti ṣe eré tí wọ́n lọ́wọ́ máa wí ṣùgbọ́n àbí ọ̀rọ̀ ó pàtàkì gbogbo èyí tó wá pàtàkì pàápàá àtọ́lé tó lè jù. ní mọ́jú ní ọdún tàmọ́ ó ń bò táà ní iṣẹ́ eré ká tó sọ mo ṣe lé láàrin àtọ́lọ́. nípa ìwé ṣe kéré kéré bóyá kí wọ́n lè fi ìtọ̀rọ̀ náà ṣáàpù náà ṣáàpù ìlú yorùbá bóyá ìlú náà àti ẹ̀yọ̀kú náà. له عمل صالح بينه وبينه dan tujuh minimal empat hati tujuh masyarakat tujuh أن يكون له طبيعة طبيعة عمل صالح كل شيء شيء وسبحانه هو لا هو العالم الأولى العالم واحد قل فإن كل ما ظهر لله من علم أو عمل قليل النفع في الآخر gbogbo nǹkan tó bá fi hàn sáwọn èèyàn ní kẹsì ẹ̀ tàbí ní màdínlẹ̀ tó hàn sọ́gàlùmọ̀ àǹfààní rẹ̀ kéré jáde wá pé wà láàrin ọ̀rọ̀ yìí kí ẹ̀rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàbí ìwà pé ẹ̀ èyí kà lọ sùn ló nìkan. no náà làwọn àti ari màtọ́ lọ ẹ̀rù ẹni bọ̀ tó bá ti wà ní lánàá tó lábọ̀ ẹ̀rù. Ah, no, no, omi mímọ̀ tẹ̀lé, omi mímọ̀ kó wà ní. Dàbí náà, ìtumọ̀ tó gbogbo ìlú ní ìdè. Ṣùgbọ́n ara títà pé kì í máa máa ń fún yàn láwọn bó náà ti kà ó yẹ kí ẹ máa rẹ kó kà pé tọ̀ ara ẹ̀kọ́ èlé onímọ̀ ló mọ̀ ọ́ dàbí àwọn ọmọ àwọn ọmọ kíkà àbúrò nàìjíríà àlùmọ́ ìjọba yà á kéwì wá ìyàlá àmì lọ. níbo pé kì í ṣára àwọn ọmọ pàà nígbà ọ̀sẹ̀ ni. ó ní ẹ nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ń bẹ̀rẹ̀ sí ní kọ́lùjì máa dà tàbí ẹ̀yìn. ó ní mọ̀ fún aláwùjọ àbùkọ́ eré olùbàdàn ẹ̀tọ́ náà bá sílẹ̀ kọ orin fún ẹgbẹ́ fọ orin pé gbogbo àwọn ọdún tá à ń ṣe èmi ò rí pé lẹ́gùn àláwà tá à ń rí bẹ́ẹ̀ kì í ṣe ní ẹlòmíì ìgbà náà wọ́n fún àwọn àtòkà bẹ́ẹ̀ yóò ní àláwà mi kìlọ̀ láti kọ̀ áàbì yóò mọ̀ gbádùn rẹ̀ yóò mọ̀ gbádùn rẹ̀ yóò mọ̀ yàrá táwọn èyí tó yẹn náà ẹlòmíì ìgbà ìyàwó lẹ́yìn yóò máa rí láwọn àtòkà ẹlòmíì ìgbà sọ́dá pọ̀ yóò mọ̀ láwọn àtòkà tó mọ̀ kìí ṣe gbogbo ìgbà làwọn tó ń yẹn náà wà ẹ dàdí níta yóò kó sínú náà pọ ìyàwó lẹ́lẹ́ ìfẹ́ra àtúntò àmì ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀l àmàlà àtọ́dàkọ́ àtọ́wò àti ìfàmìlẹ̀ náà ló ní ẹ̀ bọ́ bí bí àtàwọn àtòkọ́ mi pé ó wà ní náà bàá àtẹ̀ yọ àbálẹ̀ rẹ̀ gbé lọ́ta eléyìí ń bá mú rẹ̀ débi bí bọ́lá ìjọba mọ́tàlẹ́sì kó kọ́ ọkọ̀ kúrò àti ìdájọ́ ọkọ̀ yóò bẹ̀ wú ọkọ̀ kàá kí wọ́n ti lè lọ. Ṣé ẹni bọ̀ tó lọ bá ti fi pátí òfin níbi ìdáná orin kan fún Yorùbá lè rẹ̀? Kó sáré ṣe kó máa ń lọ lára wọn. Ìnáwó làyà àlọ́ máa ta àjẹpọ̀. Màtá yóò gbà ọmọba tí bóyá tí wọ́n tilẹ̀ lọ yìí. Ṣé máa lánàá? Èyí máa ní nàṣà àgbà wọn kẹ̀kẹ́ bá wọn Ṣé ẹ̀dọ́ fún àgbóyè fún kéèyàn máa ti bẹ́ẹ̀ bá ti ní ìnàṣà gba wà níbi ìkẹkẹ pàtó pàtó òun kéèyàn tètè lọ́ra ní kò gbé lójì. òtún àwọn ẹ̀sìrẹ́sì àwọn àbá yìí òun náà ní ìdílé ìta àti pàpà àwọn ẹ ìgbà òun ó kó nápólì àti táàkì ìlú. ẹ tí àgbélé tó fún yàn ní tíọ́rì kankan ó di wọn sọ bá àtàkùn àtàkùn àdébẹ̀ a rí pé ìjọba wọn padà bẹ́ẹ̀ni ilé ìjẹ́ ló padà kú sọ náà ti sọ. Ìjọba ìṣáájú wa sọ pé ojú bá tó ní mà ọ̀gbọ́n dàá jẹ́ fún mi lọ́wọ́ kàbí àtọ̀ àwọn tí màá bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Iṣẹ́ eré sì bá wọn. kò sí eré lójú rẹ̀ ó sà bá Bàdé ìnà màá ara lè ná ìdè ọ̀hún ọ̀hún ó ní tó bá ti hàn sáwọn èèyàn ní kẹ́ ní kẹ́lẹ́ ẹ̀dá bí ìmà ọ̀nílò náà pẹ̀lú àwọn ọ̀nílò náà pẹ̀lú àǹfààní rẹ̀ kéré lọ kí ló fà kí ló wá àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ òun ní pé àwọn kan tó bá ti hàn sáwọn èèyàn ìyá àlẹ́ wọ̀ ẹ wo ní ìṣẹ̀lẹ̀ ẹ ti dìbò àbá ní onímọ̀ ní àwọn olórí rẹ̀ tó bá láyé tó tún jọ àgbéyà àmọ́ níbi bá ti ṣe láyé náà ní ìgbà títí àgbéyà wọ́n ń sáfì wá púpọ̀ ẹ rà lọ ní. ó ní wà máa rúbi rúbi àhàdàn sí màdámi. ní gbogbo àwọn èèyàn máa ń jẹ́ ní ọlọ́run máa ń jẹ́ àbá àtọ́jẹ́ ní ọlọ́run káwá ni wọ́n á kú wọ́n ní wọn lójú oorun sábà ní wọn lójú oorun wọn sọ fún ọ pé á máa bá bá àwọn ọba òbí ṣe náà ṣe pẹ̀lú ẹ máa bá lọ́nà àwọn òbí ṣe náà pẹ̀lú ó kọ́ mà dáadáa àwọn àwọn ọ̀nà máa ti máa ti dáadáa èèyàn lálá kan máa bu apá ẹsẹ̀ àbí òbí àwọn yóò lálá sí á gbogbo wa wà báyìí ṣe é lọ́sàn ó kọ́ mà dáadáa náà ṣẹlẹ̀ bò. wọ́n ti wá ní pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn inú gbogbo àwọn èèyàn lálá ó kéré nínú àwọn èèyàn lẹ́yìn orí lójú táwà bí wípé kí ló ní kílọ̀ tó fún ẹ bí má dáfọ́rọ̀ gbọ́ ọ́n bùlà tó wà pé bèrè ni. yà á ní sọ́nà fún pàtórí nìkan tí wọ́n dá àtórí ìmọ̀ mi ó kéré. Tàbí kí ìmọ̀ máa tàwọn onílé máa jẹ tí ò fi wá ní iṣẹ́ tí ó ti pamọ́ tí màmá tàn ẹ̀jẹ̀ ìmọ̀ ńlọ́lá púpọ̀ ó sì rí yìí èyí tí mo gbé dárájà fún yàn ṣùgbọ́n àti gbọ́dọ̀ ọlọ́run náà lọ náà ó sì lè lọ́ọ́ sára sí àwọn bá pẹ̀lú máa jẹ àṣì nínú àwọn fọlọ́ọ̀tì wọn àwọn ìpàdé àmọ́ṣù àpá ní àdìgbà tá a kó bá àtàkùn àmọ́ṣù ó ní. إن الدخول في العلم إن الظنون سهل قرى ونو مرة أما والخروج منه إلى الله شديد kéèyàn jáde kó o bẹ lọ́dọ̀ ọlọ́pọ̀ ọlọ́pàá láàjà yóò nígbà tí lọ ònígbé ìmàlà àmàlà ọ̀lẹ́fà tàtàmánà àǹtàtàtàkà òyà ọ̀rẹ́yà ṣiṣẹ́ rẹ yóò mọ̀ mú ìṣègbè tí wọn àwọn ẹgbẹ́ gbàgbà bá ṣeré ìkọlọ̀ ìgbà tó lọ. pẹ̀lú ayé ayọ́mọ̀ ẹ̀sọ́ tàkàlù bá ń mọ̀ náà. ojúlọ táwọn kan bá ń sàbámọ̀ èèyàn náà ti bọ́ bọ́ọ̀lù. ẹlẹ́kẹ̀ẹ́ta pẹ̀lú ayé ẹ̀yọ́ ẹ̀sẹ̀ kẹ́lùdá máa ń àárá háàtì nàṣàkà ọ̀gbìnà náà háàtì nàṣàkà ọ̀gbìnà náà ṣe ìṣirò bẹ́ẹ̀ni rẹ̀ òwúrọ̀ hmm, pẹ̀lú ayé ẹ̀yọ́ ẹ̀sẹ̀ kẹ́lùdá. àwọn àmàlù bí àyà ọmọ wa àtọ̀jù náà àwọn correction àwọn instruction àwọn kàtí àkọ́kọ́ tó ṣe ètò láìpẹ́ wà nínú àyà kàkàrí ẹni láwùjọ hosnul usulu wà nínú ìdáàbò. حسن الأسلوب ولينه في الدعوة ọ̀nà téèyàn ó fi pìrìsẹ́ǹtì kan àti kéèyàn rọ kéèyàn rọ níbi dáwà láàmú bí àyà ọ̀gbìn aláka ìlà ẹ̀yàkà ká mà pé tó báwọn èèyàn máa ṣe ṣéèkì lílù mọ́ bá làwọn ọmọ mi bá wọ́n pè lílù ṣe bá bá lílù rí pé èèyàn wí lílù lílù rí pé èèyàn wà àkọmọdé kan. ẹ bá ti wọ́n lọ́wọ́ bá ti ròyìn àlẹ́ mi kọ́ ti máa wà àti náà bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ ìjọba jẹ́ lẹ́yìn ẹ̀yìn olùgbé nǹkan tó máa ń rọ ìgbẹ́gbẹ́ olùgbà tó ṣe é pé kò lè dé ibi ó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ó fi fẹ́ lórí ìgbà ó fi fẹ́ lórí ìgbà. So, àlìyé ìgbàgbà ohun ìpìlẹ̀ ṣídà kan wá wá nígbà tó wà wọ̀nyí hm? ìrí ìdọ̀gbẹ́gbẹ́ ohun ìpìlẹ̀ ṣídà kan wá pàtó wà níbẹ̀ tí a bá wo ibi àlẹ́ ìdúgbà làbọ̀ lónìí sábọ́lọ́wọ́n bá wọlé nígbà tó pé kọ́kílá lẹ́tà ìlà ìdọ̀gbẹ́gbẹ́. ibo ni dúró tí sọ́tù náà ń gbàdúrà omi àmẹ́sìmọ́ bá fẹ́ sọ ìdíra ń sọ̀rọ̀ bá ń sọ pé iná ọ̀tún náà fún lẹ́sẹ̀ sí láyé ìdíra ń sọ̀rọ̀. ọ̀gbìn àti ṣùwárọ̀ tẹ́lá wo wọ́n ti ṣùwárọ̀ tàbí àwọn ọ̀gbìn ìsìnkú ọ̀pọ̀ ńlá ńlá ńlá ńlá ńlá ìyẹn ọlọ́run bá ní kí. Musa sọ. Tẹ́lá òótọ́ tó ṣù ara kẹjọ káwọn àwọn àtàlàyé bẹ̀. Wọ́n ní الإمام البخاري البخاري لم يذكر في تناول الآيات والسور. Ó sábà wo bí Musa fi ń bá tọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ lórí Musa àlejò tó tẹ̀lé. ẹ̀dọ̀ pé nígbà tí sáà pé wọ́n là fẹ́ràn àwọn ọmọ ọ̀rọ̀ fún ààrẹ. ẹ̀ gbà tí musa lọ́dọ̀ ìjọba lọ sí ọ̀dọ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ààrẹ. musa sọ wípé wọ́n kò sàmà wá sí wàhálà tó wà pé nígbà nǹkan tó lọ pé wọ́n wà tó bá tó máa jù àti ẹ̀rọ àbí ìgbà tó tó lọ lè bá wọn máa rẹ̀. Láwọn sọ pé wọ́n lè máa ṣáwọ́ lọ́wọ́ Ọwọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu. Gbogbo àìsàn, ọ̀gá gbogbo lọ́rọ̀ bọ̀ àbá ìsìn àbọ̀. Ọlọ́run ọba yín àtọ̀lọ́run ọba tó dá gbogbo àwọn ọmọ ìwọ́n lọ́wọ́. Ọ̀la ìwàhùn pé kí ní ọ̀rọ̀ tó là fún mi lẹ́nu èso sí ilà ilé gbọ́n lánàá. Òbí tẹ́ ní wọ́n sọ́dọ̀ ní wèrè. Ìgbà yẹn ni wọ́n bá pé ọ̀la àwọn olùmọ̀ṣẹ́rẹ́ ìtọ́kùn náà. ọlọ́run ọba tó ní ìtọ́kùn sí àti mi láàrin ní ìtọ́kùn yóò tọ́ba ńlá àdá ọmọ bá ti kọ́lu. àlùkò sọ wípé wọlẹ́mọ̀ àdá àrùn tọ́kùn wọn àìlọ́sẹ́nà sì ní. ìgbà tí wọ́n sáfẹ̀fẹ̀ àrùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rírọ̀ fáàtà àdábà ló kọ̀ wípé iná ọ̀sùnlá fún ìrẹ́lẹ̀ tó sílẹ̀ ilé fún lámàtì wọ́n ló bẹ̀ tán. Orí rẹ̀ kọ́tà màmáta ní ọ̀ha. Ẹ̀rí tí Musa fẹ́ fún bíbá ìtọ̀ ó palẹ̀ pẹ̀lú bí fún táàkì. Wọ́n mẹ́sẹ̀ ń tó tó mú kiri. Làkọ́kọ́. Wọ́n bá tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú ìfún láwọn ẹgbẹ́ tó lọ tó ẹni ọmọ yẹn bàtà nà ọlù ànkà má ànà wò alfa gbogbo gbèsè òkú yẹ nígbà tí ẹ ó sì kílẹ̀ òun gbèsè gradually ẹgbẹ́ wa ló ní ìmọ̀ pẹ̀lú ẹgbẹ́ ìyá wa ti di bá àtọ̀ pẹ̀lú ìṣe dà. Àwọn onípẹ̀lẹ̀ ní So, ẹ̀kọ́ kan, ẹ̀kọ́ kejì. دعوة أهل الشخص أوكي، ده غير الإسلام. المهم القيم رحمه الله صلى الله عليه الشدة الشدة الشدة بطراء لا دوام عليها معنى طائل هي اللي بطراء بطراء معنى أكثر kìí lẹ́yìn kìí lẹ́yìn tàbí kìí pẹ́ kìí pẹ́ kán ládàá àwọn àlẹ́ ha èyí orí máa pọ̀ sí ìlú yẹn lọ máa mọ̀ kọ́ la. ọ̀lẹ́bìrì gbégbé báyìí lọ́sọ̀rọ̀ ìlànà ìmọ̀ kan náà lọ́kàn rẹ̀ yóò mọ̀ wá ní àárín ìlú báyìí táàpá ní sinmi báyìí torí ẹ̀ lẹ́nu pé yóò fẹ́ràn ọ̀rẹ́ tó kù jẹ nítorí pé láti ọ̀nà tó kò lè sọ pé ní ọ̀dọ́ lè sọ pé ní ọ̀dọ́. so ẹ̀kọ́ ẹlẹ́kejì ní dáwọ́ tó ayé ṣáfẹ́ náà àmọ́ bẹ́ẹ̀ àpapọ̀ rẹ̀ rẹ̀ kéèyàn pe ẹni sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo tó kù òwò sí lẹ́rù lẹ́rù tó á nílẹ̀. Pẹ̀lú ayà pẹ̀lú ẹ̀rù láti láta àwọn ìnáwó ọlọ́pàá kàdé lọ pé tọ́lá ẹ̀rù Bẹ́lẹ́lẹ̀ kẹta, èyí lọ́mọ mọ̀ọ́sí láti mọ̀ọ́ kọ́ra ipò tí títóbi kéèyàn máa wòsàn ara rẹ̀ pẹ̀lú ọlọ́run torí pé nìkan yóò máa wò ó pé ọlọ́run máa ń wé ọlọ́run bá tún oníṣẹ́ ni ọlọ́run bá wà fún ìgbìmọ̀ lórí ẹ̀hìn lẹ́kù rẹ̀ kéèyàn ti pè lọ́rọ̀ ẹ̀ kéèyàn lẹ́nu pẹ̀lú ayàwó àmọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìdí ọ̀nà àná ẹ̀ tó bá ti pé ó máa ń bẹ̀rù pé ìyá àmọ̀ bò bẹ́ẹ̀ lẹ́yìn náà tó bẹ̀rẹ̀ òun ò fún òun òun bẹ̀rẹ̀ ó dàgbẹ́ tó ń bá fún ayé tó lọ́dọ̀ àwọn tó bẹ̀rẹ̀ méjì tí wọ́n bá fún ìbọ̀rọ̀ wọn á fi tọ́ ń gbọ́ra fún ọlọ́run yìí. Ya, kalau mau ibu lala, dia Kena ibu kita orang belum lala. Terima kasih. Tuh, Tuhan, Tuhan, ya. Nah, kemudian, di akan Ini sumber itu bukan suara tó lọ bá mi. Thank you. Bukan tidak tahu soal soal soal فيقول له وصلنا به لك لا أتتك وأهديك إلى ربك فخشى فبهذا بزرق الخطاب وليه هدوء ọ̀nà tó pọ̀ ilé ìdè hàn pé ọ̀nà tó tọ́lọ̀ fi pọ̀ yìí tọ́lọ̀ fi bá bá rẹ̀ ọ̀nà tó wẹ́ tó ti pé yóò sì mú ìdàgbàsókè àti ìwà àti ìwà. àkọ́kọ́ àdúró الرجل كلام مخرج العقل ọ̀rọ̀ tó fẹ́ fi pàdé nípa ọ̀rọ̀ ọba mu wá lọ́nà pé àjà á. Ṣàkóso àbá ti ń sọ àlàáfà ló sọ làbí yẹn. Ẹ níbi náà النهي الدعاء نور ورد ورد وقلب وعى لحسه تمن ورد كذلك النفي والكمل So al-am, al-afal salafiyah, mungkin kita berpikir. Ibarat yang lewat قياس الإلزام وكان كان هي أقوى لولا الحكم الأمر لازم الأمر من الأعلى إلى الأسفل والمر دون يو وقل and وقع كبير الاتفاق هو هو هو هو الدعاء So ونقلهم وعرض الأرض الأصل يمكن ذلك كمان ويوم الثالث will you stand up for it? So, will you mungkin something stand up? Uh-huh. And you are really minister, minister, minister. Oh, can you can you not do any choice? كوينا وصفنا وأرض Òun ìlú pápẹ́tì láńdí ètò ìlú ìlú àdìgbà. Ó ti sọ di pòfẹ́sà lọ́tọ̀ ní pé ó rò bẹ́ẹ̀ rẹ̀. Àti kọ́ ọmọ kò lè olùkọ́ ó pé ìfẹ́sẹ̀rẹ́ gbọ́dọ̀ wà kọ́jọ́. Kọ́sìnà. So what can I do for you? Ẹ̀gbìn àgbàdo àfẹ́sọ̀rọ̀ gbọ́dọ̀ àlọ́ lé ìgbà é não quero é não quero que sabe que agora ali não vai ele vai ele todo dia Jadi kalau orang bela, anda dibutuhkan pikiran, kalau perwira, umum, kita bukan saja, kita ó kọjá là ilé ẹ̀mí òun yẹ kọ ọlọ́run wa mú kàlámù yìí wá kó o wá wá sí mákọ́jà àpò wàlàmù yọ̀kùrìdìhù mákọ́jà àmúrì wọlé ìgbà ọlọ́run wa nínú àfẹ bẹ́ẹ̀ lọ gbogbo gbọ́ ọlọ́run gbọ́ gbà sí gbà ọ́ ó ní ibùdó ìgbà sọ̀rọ̀ wa ọ̀hún afẹ́ kó ìgbòjọ قل ونذيره قول إبراهيم إليه البخاري Itu tujuan jawatan yang langsung. Alim ahli mereka atau mereka itu Allah bahu ilaihi wala anak Hingga usir itu maju ayat Allah bin Ijilin terbit Allah bin Ijilin sakit. Apa dia tu wala ni títí tó ti fi bá lọ náà lọ́n ti bẹ̀rẹ̀ ọ̀gá. Ìtàkánná ni o. Ìtàkánná ọ̀sán. ايه الحين مالي في هو هو هنا عنا كمان يتو يتو لين عند الله يلا نسي يلا نسمع دوما kita lalu dalam pokok, itu lalu dalam nítorí ọba mi bẹ̀rẹ̀ ayé àdìgbé lọ́la tó ń dá àdúgbò sùúrù náà èrò nígbà bí bóṣọ àwọn òṣìṣẹ́ wa nígbà tí wọ́n mú olùdó bá ti gbà pé yóò bí mọ́ sẹ́ńtì òbí bí wọ́n kò ní yé ó fi àá wọ́n fi tó wáyé kí ni mo lè fi ta ni gẹ́gẹ́ bí bí ìtìkáàbù ẹ̀yìn òfin kọ́lá àdúgbò òbẹ́dì dá lóògùn lọ nígbà ló fún ọmọ òdùnú yá tí òdùnú máa jẹ́ jẹ́ lẹ́jọ́ lọ ìtìrú òdùnú tó òkèlè lájọba ní yọ ní káàbù lọ wípé á olú kọ́lá àti ẹgbẹ́ ọmọ òbẹ́dì ọ̀bẹ́ ìlàyé àǹtá àdìsọ́lá tó lọ́ mú làwọn ẹ tó bá fún ẹ̀kú ṣọ̀rọ̀ èyí ò fẹ́ kí ní kó ní ẹ̀ka ní ìfọ̀lẹ́fọ̀ nígbà tó lọ́ ẹnìjà ẹlòmíì ìgbà tó tó fẹ́ rárá tó náà lọ́nà tọ̀sẹ̀ báwo fẹ́ bàbá máa ń lágbèbà òun náà lọ pẹ̀lú ìdílé ìdílé kárẹ̀ ẹ màálù tó ń gbóná ẹ pàtì ya tó tún wá nẹ̀fà tó دخلوا عليه وقالوا السلام عليكم ẹ̀yìn ọ̀gbẹ́ náà padà fi parí ọ̀rọ̀ rí wípé wọ́n náà wá sí gbàgbé ti dòrò kálọ̀ ọ̀pọ̀ àwọn rẹ̀ àtàlẹ́ bá ẹ̀tọ́ eléyìí wọn ọ̀dẹ́ ìta máa gbé ìdílé àyè ìdílé ẹ̀dá tó ọ̀la àti ẹ̀mú pẹ̀lú ọ̀dọ́ tó wọn ẹ̀dẹ́ ìwò ẹ ọ̀rọ̀ ìkúlù ẹ wọlọ́dẹ̀ kúlù wájú yẹn àwọn wájú kéé tó gbà pé lọ ní àwọn òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ní kí musa bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ pé àkọ́jọ wò mọ́kànlá àwọn wọlọ́dẹ̀ kúlù mọ́kànlá àwọn ọ̀rọ̀ wájú yẹn àwọn náà ń sọ wíwẹ̀ kàlá tó ń gbé kúlù ẹ̀ka bá ní wípé ó bá jìnnà sódodo gan-an tí ó mọ̀ kankan àbí tí ó kà á fún wọ̀kí ti fótó gbé máa báyìí àbá tẹ̀lé information para yìí this is a good example ní ẹ̀ka ọmọ sáré ọwọ́ ọ̀sẹ̀ ọwọ́ àwọ̀ bíi gbogbo òṣòwò òṣòwò ìkọ́ni ká mọ́ mọ̀ rí ẹ̀yin olùfẹ́ níta bá mọ̀ rí ojú ìgbàdùgbà bọ̀rọ̀ yàtọ̀ fẹ́ níta bá mọ̀ ẹ̀ ọ̀yẹ́ níta bá mọ̀ rí ọ̀gbìn àá àá ṣé kò lè tẹ́tí òun yìí ìwọ náà fẹ́ ti kú wò ìjọba àwọn òbí jáde ẹ̀ àmì ìta bá rí ká mọ̀ tí ò bá ti fẹ́ sọ̀rọ̀ bá torí pé àjẹsẹ̀ ní kọ́ńtàkì yìí. Kuma imani böyle zamanı okuyacak olsak nasıl bu kadar birbirine birbirine de böyle. Selamun aleyküm. Ama bir oyun. Olur. Yani, okey. İlerleyin de bir daha ediyorum. Basta que para mí me encantó. ¿Eh? Pero sin que, vamos a decir un problema. ¿Te acuerdas? No va a pedir que no, no puede ir con nada nínú bẹ́ẹ̀ lè ṣe ó pè é náà ètò lọ́wọ́ bá níbi báyìí ẹ̀yà ti ten minutes tàbí ẹ̀sìn bá wà á ṣòro rẹ̀ tàbí ọ̀bẹ tá a wà mọ́. Náà àbáyé wọ́n ìṣẹ̀lẹ̀ kejì ìpàdé náà ní sọ bẹ́ẹ̀ kí ìtọ́jú ìlú ọ̀nà alùpùpù ẹ̀ka ọ̀. Omi tó náà ń sọ̀rọ̀ bí alẹ́ kàdé lára ṣàgbàǹkà. tó bá sì gbà pípọ̀ mọ́ tazaka mọ́tà àdínà bí lágùn lágùn tàbí kéèyàn kóra ẹ̀ náà lórí àbí ó sì tún lè jẹ́ kí ni pé ròmù lọ́wọ́ àbí nígbà pé zakẹ́yìnú bàtà zakẹ́ mo kọ́ ó sì gbà pípọ̀ ó lè pe dá action ó gan ní ṣe sí ìlẹ̀ òun kàn bá àpẹ fún un. Àlẹ́ kan wọn ló sọ yìí ètò kan ló sọ yìí pé wọ́n tẹ̀lé sí fífọ́ yẹn mọ́ omi ní ànàmá tẹ̀lé sí omi ní ànàmá kí nǹkan tó ó ti bẹ̀rẹ̀ ọmọbìnrin àti ọmọ ìjàkà. Ìyẹ̀lẹ̀ tó ń dàkà wọ́n sọ pé màá náà pàpà máa lò wọ́n tọ̀ náà kí بالقوم من أهوال الإسلام تستطيعه المسكين والبركة والزيادة البركة أسألكم فعرض عليه أمرا يقبله كل عاقل قمت إليه كلام يقول لا تقول لك يوكا ولا يرده إلا كل أحمق جاهل كل أحمق ahmad jáde àti ẹni tó bá jẹ́ ọmọ tó jẹ́ láìka ní ó lè gbé ní ó lè jẹ́ ti ẹlẹ́kẹ̀ẹ́ta òun ló fẹ́ sọ lẹ́ka ní ìlú ẹ̀rọ kọ́ ló ní ìtàlákà ó máa ń fọ́ ààrẹ mọ́ wà láwọn ìyá kó lè kò sà sí i òun fi máa ń pọ̀ ẹ̀ mọ́ ẹ̀gbọ́n máa ń pọ̀ ẹ̀ gbọ́dọ̀ máa ń pọ̀ ẹ̀ mọ́ ní tó jọ pé ó ti gìlàgìlà dé òun ni táwọn àwọn báwọn èèyàn pé ọwọ́ rẹ̀ lọ sí ẹ̀sìn ọwọ́ jẹ́ torí ìṣèlú wa ìtọ́ka ilẹ̀ ní àfikọ́ hàn níbi orí ìṣòro lọ́dọ̀ láti kọ́ wọn ó bí wọn sọ àǹfààní jẹ ìṣèlú òkòtò ìgbàsíkà bá àdọ́wà tàbí ẹ̀ka ìlànà tàbí ẹ̀mí ẹni tí kò yẹ lóṣù وعلى هذا يخاطب الملوك بعد من باعوا لبالو عطور tapi ada tadi itu bisa. Nih, berapa? قوله وأهلية إلى ربك أخشى أي أكون دليلا يجب يجب وهاديا بين يديه مع ما فوق الوجه للغة فنسب الهداية إليه والتزكي إلى المصاب وفي بداية بدر أهم تكفية وفي بدر الإمام أقر أي أكون دليلا له وهاديا فتزكي àǹtà. Ìlú kàgbá ìjẹ́ ni ìlú náà ló ń sọ̀rọ̀ rẹ̀ náà. Àmọ́ àtàkùrù lè rọ lórí. Kẹ́mi ló sọ pé ní àwọn pé àlùláta àlùláta ara àdáńlé ta kókò mélòó tí mo bá fọ́ka rẹ̀ sí ìgbẹ́ lọ́rọ̀ kan tó kọ́ tí mo lè rí i tó ń gbé tó ń gbé ṣe ní wọ́n fẹ̀ẹ́ kan fọ́ka ìjọba lọ́dún mẹ́kọ́. àmọ́jẹ̀ kí n kọ́ lẹ́jà jẹ́ nǹkan mi lè pẹ̀já ni wọ́n bá fọ́ lẹ́sìn mi lè lè kọ̀. ayé ìṣẹ́ńtẹ́ ló fọ́ka rẹ̀ sí. náà wàhálà kéèyàn sọ báwọn fún ẹ̀mí alátàdé àdúgbò àti àlàkà ń lé táàkùn kò ní ìgbìmọ̀ ṣe ṣé ń tọ́ka ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tó mú tó bá wù ọ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́ka ẹ̀ wọ́n á dá áfíríkà nìkan ó lè yí kò sí ọlọ́run bá sọ fún wa pé nígbà tó ń bá lọ sí wọn àti yàtà ìdáhọ̀ ìgbà. rọ̀bì ọlọ́run bí tàbí ìnà ìhàdà níbi kẹsànán lọ́lọ́ yìí lọ́rẹ́ jíbu ọ̀gbúlà àdánilà àdẹ̀ nǹkan tí ó bù láti fi gbà àti ń gbé èdè wàá wà kérékété anáwó yẹ lóòrò ó ń pè wọ̀lùwọ̀ síbòrò ìlà ọ̀bí ó sì fẹ́ lídìí ẹ̀ tó fẹ́ lídìí ẹ̀ bọ́lá ọba rẹ̀ fà á sí ní ọba tó dà mí àdàmú wọ̀pá ní kí ní àlejò àwùjá dáná ọba tó dà tó ló mú wálé ayé wọn fáàmù bìnnì ìbáṣe ẹ bìnnì ámìyí tó fi dẹ̀ra rẹ̀ tó fi yé ẹ hàníìnà wàkọ̀fẹ́rọ̀ wọ́kàbìrọ̀ ọba tó ṣò àánú fún tó ṣò rẹ̀ nígbà tó wà kékeré ó ń tuntun àánú nígbà tó wà lágbà wà á tá òun ó sì sùn lọ́la wọ́n wà lọ́wọ́ òun ìṣẹ̀tọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀tọ́. والإرجاع irú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ní pé à ń bí yé èèyàn kápẹ́ẹ̀lì pẹ̀lú ẹ̀ ló kó mo orí téèyàn ṣe fún àti ká máa kábíyèsí tó máa lọ sí ìṣẹ̀lú ọ̀rọ̀ yìí fún àǹbàpọ̀ àmọ́ àtàkó mi máa ń sárajà àpá àtẹ̀lẹ́dẹ́ ẹ̀tọ́ bá lọ́gàá tó ń jẹ́rú àbí tó lọ́gàá tó ń jọ máa tẹ̀ fún agbọ́rọ̀ lẹ́nu òun akọ fún ẹni tó gbọ́ ọdún rẹ̀ lẹ́nu pé aláàtò jẹ́ àpẹ̀lú ìgbàgbọ́ ọmọ rẹ̀. wọ́n máa dé kà. àwọn sìfáàtì tó mọ̀ lọ́kọ̀ sìfáàtì ká ẹni tó lórí sọ tó rọ̀ lọ tó tọ́jú rẹ̀ ní lójú báyìí bá báyìí tó bọ̀ lónìí nítẹ̀lé ọ̀tàkùnrin ìwà àdìdí ẹ̀ èrè wọ́n lẹ́sìn tó kọ̀ọ̀kan máa ń pè aláàbùdé àbáta lójú ọ̀sà tó o ti tẹ̀lé àwọn àìlè tó lé òun làwọn àpá àkọ́kọ́ ní tọ́tò lè ṣe bá wọn nígbà tó lọ́wọ́ bá sọ ní tó fẹ́ sọ orin lójú ọmọ lórí aláàbá wọn tó ní pé máa ń gbà rọ́ọ̀kà rọ́ọ̀kà bí kàlíkẹ́rì pé a látàrọ́ kẹ̀rí mọ́. الذي خلقك فصوى وعدل يعني صورة ما شاء وكرم ما يعني تعالى عليه في رؤية الله وبرنا الكريم ولربه ولربه الكريم فالكريم ومعطي دانتاكيدو ورقه يتوى يقول الله في دقائنا ربه nígbà because kan àwọn yóò bá nígbà tó bá wọn bá fẹ́ kan fẹ́ ṣe tàbí ìlú tó tó tó fẹ́ fẹ́ nìyẹn ó yẹ kó lọ́wọ́ sọ àwọn tìfá àtúntò tó nígbà tó le yọ̀rọ̀ bí kò ṣẹlẹ̀ ẹ̀fọ́ ẹ̀ èyí tó yára ti bá ọkàn bọ̀rọ̀ ní kéèyàn tó ṣe ìwé náà tó bá kò ní wá sáì sí lálẹ́ wá ìdáàbò tó tóbi ẹ̀ tó bá wù ọ̀gbọ́n ọ̀gbọ́n Kalau faham, faham, faham. Oleh diri, ẹni tó tó jẹ́ òkè tó ní ẹ̀mí yìí tó tó bá ti ń ta àwọn orin tí ẹ̀sìn tó yóò pọ̀ ju rí. Tí ìgbà tí ó ní ìgbà tí ń kà, ó lè ṣe aláǹkà tí obìnrin yìí láì lẹ́yìn ẹ̀ yóò lè gbọ́dá bẹ́ẹ̀. Ṣé kó bá kó tó àwọn olórí kó máa ta àwọn orin tó ti ń pè ká bẹ́ẹ̀ ni nítorí pé yóò ti yóò wọlé ọ̀rẹ́ tí ẹ̀rọ ní ẹ̀rí olùdókòwò máa ń tàbọ̀ kàgbéọ̀ kíkà àlùkèrè yá àlùkèrè ló ń wọ ilé bí yẹlé kọ́ bínú ẹ bìbí ti ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ pé ẹlẹ́sìn kọ́ra gan-an òun ti ra àgbèyàgbé tó òun náà lọ owó lórí rẹ̀. ألم نكن فينا وليدا ولد كالسنين وبعد المعلمة التي فعلت رسول الخالد أنتم تجدون بعض واحدة غار من اليوم فقررت منك لما قيل ولد قالت وتلك نعمة فمنوا علي أن أقل الكريم كما في تعداد النعم مليون ورسول رسول يوم يوم لوبين àlàyé kò yẹ lóko ẹ̀mí náà tó wọ̀ ẹ̀hẹ́ kílẹ̀ ayé wàparẹ́ ẹ̀gbọ́n ẹ̀hẹ́ kílẹ̀ ayé wàparẹ́ yóò lọ́nà pé ẹ̀hẹ́ ẹni ìtọ́nà ọlọ́wọ́ náà sẹ́ni gan-an ẹ̀gbọ́n ìkànnà ọlọ́wọ́ náà sẹ́ni gan-an ẹ̀gbọ́n àwọn akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ ẹni nítorí tó bá tó ẹ̀kọ́ yẹn pé ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn ni wọ́n pé wọ́n gbọ́dọ̀ bọ́lá àtàwọn ọmọ ìlú àgbẹ̀ ìwọ bá lọ sórí fún ọlọ́run sórí fún mi tẹgbọ́ ìwọ bá lọ sórí fún mi ọlọ́run sórí fún mi wọ́n ti dúró àwọn òṣèlú òkèlè ń bọ̀ pé wọ́n tó gbogbo bá Jadi sampai yang tadi bahwa itu baru dua, baru dua itu, kubek mau salam, tapi mau dulu udah, jadi nggak tolong, eh, coba tolong. Jika dia kalau tuh sering tua hanya angkum, gol, ini gol, jadi cuma, eh, gue kalau tuh tolong, lu sering mina, lu sering tolong, lu sering tolong. Tuh. Waktu itu dulu dua, tuh kok لا تطيع أعضاء الذي ربك وانت ليه أعضاء تقول يوم الذي يقول أعضاء الله أعضاء وقل رب ارحمهما كما ربياني نعم الثالث لكن فقولك تخشى وأهديك إلى ربك فتخشى أي إذا اهتديت لي توبة مولم تكتب بني وعرفت توسما وشيئا لأن من عرف الله خاف التوبة مولم يبدل ومن لم يعرفه إيه ẹni tí yóò bá wọn náà bá ní wéèrè wọn alámi àríkú ẹni tí ò bá wọn wọn gbà èmi ti kò tó bẹ́ẹ̀ fàkàṣẹ́ òkú sàálà màkúrú náà tó máa fẹ́. mímọ̀ ọlọ́run ọba ó lọ papọ̀ pẹ̀lú olùbáyọ̀ ọlọ́run ọba ó lọ papọ̀ pẹ̀lú mímọ̀ wàhálà àkọ́jọ́ ìmọ̀ àrífájí tàkùrù nǹkan Ìwé náà bá tó mọ yẹn ní ìwé náà tó lè wí. Wọ́n ní iná máa yá ṣe ọ̀gbọ́n mọ̀ ní rẹ̀ bá dé ní àti. Orí pé tó kó ka àdé ẹ̀yìn bí ọmọ ìlà àdé ẹ̀yìn bí ìlà. Asábẹ̀ ẹlẹ́ẹ̀kejì. أن في قوله هل لك فإذا ما لطيف gbólóhùn alákàtó tọ́lọ́mọ. àǹfààní rẹ̀ ni pé wòlíà ánàlù máa ná òun alákàtó ìdáríkà ájà ọ̀pọ̀ àwọ̀. ṣé ẹni bàbá ẹ ṣé níbi wà ẹ tó ń lò wọ̀ màálù lòun. láti mọ̀ pé ánà kúlà ámílé yorùbá ní ìlà ọ̀gbọ̀n ìlà gbogbo ẹni tó bá ń láta ìlú ọ̀sáré àti ìgbà ọ̀sán ó ní ìdèkù àwọn ìdìbò èyí pẹ́pẹ́ ní wọn pẹ́pẹ́. bàbá àná wo ìyá àná dá èyí gbogbo ẹni tó ń pè é. إنما يدعو إلى حاجته ومصلحته لا إله حاجة في إلا أنت الكي تجار المبا إنك لو تجي بكاتا أنت الكي أتمنى إلا حاجة في إلا فكأنه يقول الحاجة والمثبتة وأنت المتجسد وأنا نطق قراربا وأنا وأنا الدليل لك والمرشد لك إلى آخر مقام èmi èmi ò jẹ tí ó tọ́ka rẹ̀ má tọ́ka ìdílé tí àǹfààní rẹ̀ ń bọ̀. Pàpọ̀ bàlà àádá ràáwù ní gbogbo ọ̀nà láti bá bọ̀ ní gbogbo ọ̀nà bí èdè yìí pọ̀. Gbogbo àpọ́nlé ló tó sílẹ̀ kí n tó fi ṣe ìrọ̀ ní òǹdìgáyà ní òkè wọlé ìlà. Ó tó ga rẹ̀ àti وبيلهم الذي ودعا أنه رب العالم رب العالمين هذا وبلي هو يعلم أنه ليس بذلك ما وهو قول دار مبدلا وقول مشبلا ولا قدر فهد ودان كان يقول يوم فكذب القضاء ọ̀rọ̀ lọ́wọ́ wà ní ọkọ̀ àbọ̀là àmọ̀ àti ọlọ́wọ́ wà fà rẹ̀ fún nà àbàlà yẹn àbí àti ọ̀nà ó wá bẹ̀rẹ̀ fún akéèké ẹ̀kọ́ tuntun ní tètè títí ṣe ìdọ́ṣọ́ ní tètè bàkàṣà rẹ̀ ní ìmúta ọ̀gbà àjà ó kà wọn gbogbo ẹ̀jọ̀ kan dá lórí ó nà ní ẹ̀dá tó láàrin wọn pé ìbánilá wúrọ̀ wọ̀ ká yọ̀tàkọ́fàmù ó kọ́kọ́ lọ ṣe fáàkọ́ ìgbìkọ́ àjẹjọ. wọ́n tẹ̀lé bàbá àkọ́ṣà ní ìjọba ìjọba wa ti lọ bá bá ṣọ̀tà àyè rẹ̀ ọlọ́run wa gbà mí nígbà mú ọlọ́run ilé ìjọba tọ̀ ìjọba tí ó ti pẹ̀lú ìjọba àti ìjọba ìjọba ìjọba ìjọba àfihàn kan tó ó mójútó bóòlù àti máa ń ọ̀ndásáàdì àtàwọn láti pàṣẹ lọ́nà pé. Ibi tí wí ìyà tí wọ́n bá dédé lẹ́bù yìí dáwọ́ aláta fún. Tó wá mọ́ bálà aláta yìí pẹ̀lú tó lè kó sọ pé mi ò gbà ó ní ọ̀bùn kó ọ̀nà ọ̀bùn àlàyé. Kí kì í sara kàmáàlì yìí pé ọlọ́run ọba tó bàrà tẹ́ẹ̀lì ní bọ́lá ọba lágbára àwọn láti bẹ̀rẹ̀ sẹ́yìn gbogbo sọ́kòtò ọ̀sán kó lọ́la ọ̀pọ̀ lọ́la yìí. sẹ́wọ́n ní sẹ́wọ́n ní èyí tó lágbára tó lè dí pẹ̀lú ẹ̀ ó tún máa ń kún dà kó wá sí kó wíìkì kó wá jáde sí ọ. sẹ́wọ́n gbogbo yẹn ni ó ní ìgbà á ah, ah, kò sí dàbò ó tẹ ọmọlẹ̀ lóòótọ́ ó ti báyìí fọ ọlọ́run ọba jàmbá òkúta torí pé òun fà rẹ tọ́ọ̀tì níbẹ̀ tó tọ́jú ní àná ọ̀fun kọ́ la. dẹ́sítà tí wọ́n parí tó bá wà kábà wó nàdá lẹ́sà ọlọ́run bá dé kó jẹ́ ẹ̀sán bí àjẹsán ìjà òkè àwọn àtàkọ́kọ́ pẹ̀lú kó parẹ́ láyé tó kù jẹ́ ẹ̀dá ọ̀nà àwọn afáàmù tó nìyẹn. ليعتبر بذلك من يعتبر وجد أن توبة ويكون ذلك لا عبرة لمن يخشى báwo ló ti là nígbà tó ń lè lóyún sí àṣà àtọ pé àlà àkọjìrì lè má arígbájì ìtàkùnrin ọ̀kọ̀ṣẹ̀ ẹni tó bá bọ́ lọ́rùn dé lẹ́gùn ìjọba àrùn sàmáwá tọ́lá mi ó bá kí òun ìmọ̀ ìgbà tí ò bá kàn dé bẹ ẹ فاعتبر بذلك من خشي ربه من المؤمنين وحق القول الكافر àwọn èèyàn tó fáyọ̀ ọlọ́run ọba náà àwọn òye ṣe ọ̀rọ̀ tó parí ọ̀rọ̀ tó kọjú nìyí náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lóko lè bá ọ̀rọ̀ pẹ̀lú tó wà níbi ọlọ́run bá sọ lánàá ní ìmúká ti gbà wọn. Iṣẹ́ ọ̀la ní ìdájọ́ ìyá àgbàkọ́rẹ́ láti nígbà tó bá dé mẹ́sẹ̀ àbọ̀ sí ìfẹ́ òfin ìwọ̀n pa ìdí ọ̀gbọ̀n ọ̀la àpárá ìlànà ìṣẹ̀lẹ̀ rẹ̀. Béèrè pé ṣé ó tọ́ kí ẹ sọ pé a mọ̀ pé yóò ti wà nínú ìtọ́jú ọlọ́run lágbára sí ìyàjẹ́ ti àwọn òde ló jẹ́ kókó tí ó fẹ́ láti máa ṣe àwọn ìwà yìí. Ṣé ó tọ́ pé kí ó tọ́lọ́run fún ìyọ̀ǹda ìdílé máa yọ ilé rẹ̀? àti tó fi di tètè lọ fún àwọn ọmọ rẹ̀ pé ọlọ́run bá tó dá ju ọ̀fẹ́. ó tàn ìyẹn lè béèrè ẹ́ ìyẹn lè béèrè ṣé màá wípé bọ́lọ́run bá fẹ́ sọ ìròyìn rẹ̀ yóò ní òun gàfúrò tẹ̀lé ṣé báwo ni ọlọ́run ní àṣẹlẹ̀ ọba tó ṣe pé ó ní kú. ìkejì omi wípé ọlọ́wọ́ bá nímọ̀ nípa ọgbẹ́ ó sì rán ẹ̀dùn nípa fún wa ó fi lè ṣe ìkọ́mọ̀tì ìfọ́jà náà ọlọ́wọ́ kẹ̀kọ́ náà síbi ọlọ́wọ́ ìjẹ́ tẹ́lẹ̀ ìjọba náà nípa rẹ̀ ìmúta gbọ́dọ̀ bá wa ṣe wọlé yìí fún àwọn èèyàn fún òfin sọ pé bóyá tí ó bá tí ó bá pẹ́ bá wọn wọ́n ní fàtáàtì ní pé àwọn bá àwọn ẹ̀rẹ́ nìkan ìdájọ́ ọlọ́run fẹ́ fi hàn ipá àwọn ilé òun mú àwọn wọ́n sì fi rọ́ọ̀tì beyond repair fún àwọn ará ẹni. So ara súnà ọlọ́run wa ni kí ọlọ́run ọba ní máa ń lọ àwọn èèyàn ẹgbẹ́ àwọn alábòsí lára nítorí káwọn àmẹ́bí ọlọ́run ọba wọn ti lè gba ládá lára wọn láìsàn lè fi ipò rẹ̀ hàn wíwá ẹ̀mọ́ lágbára pọ̀ àmọ́ ó ti báwọn èèyàn tí wọ́n bá lè wò ó yìí sí wò nísìnyí. ká sọ pé ọlọ́run ọba bá pàṣẹ àwọn rẹ nígbà tó sọ pé àná ọ̀bí tún àlọ́ àwọn sáhárọ̀ àwọn màjíjì àṣẹ bó làwọn kò jẹ́ nínú. àdúgbò ẹ̀kọ́ àwọn ìjẹun nìyẹn ọlọ́run sá láwọn èèyàn tó fẹ́ yọ jẹ́ bí ó ti tẹ̀lé ní tó lè rí àwọn ọlọ́run sọ fún wa pé à pọ̀lọ́wọ́lá rìjá ló mọ̀ mí wà nìta ó mọ̀ mí náà. لم تعلموهم أن تفقوهم وتصيبكم منهم معرض بغيرهم àbá ní kẹ wọ mọ́tà bẹ bá wọn jagun ẹsẹ̀ wọn ẹ ọ̀rọ̀ ọmọ ha nínú táìmù tó lè dé bí àwọn ẹlẹ́ẹ̀kẹ́ fa àwọn kan ti wà ní mọ́tà kan jẹ́ mọ́ bìíní tó tó lùsọ́ dáa fún mi ó àwọn wọn máa bù ṣùkọ́ bàbá ní kẹ lọ bẹ̀rẹ̀ pa àwọn ọ̀nà ẹ bá pa mọ́tà kì í ti gbọ́dọ̀ kọ́lọ́ ọ̀bọ ní ẹni gbọ́dọ̀ tó wá gbé àwọn ọmọ mi nígbà tó fún ayé mi ẹ máa líbi pẹ̀lú bíèmù yẹn kí á ìlú pálágọ́jọ́ wá ìlú pálágọ́jọ́ ọlọ́run ò fẹ́ ọlọ́run ò fẹ́ kí màá rọ̀ sùn ó kà ẹ̀ṣẹ̀ àti àléébù àti ìmọ̀ ronú gbá àbòsí tí ò dáa ìbéèrè ẹ̀sìn náà ẹ̀wọ̀n tó ṣe rí sọ́nà ọ̀bà tó sọ wa ó ṣe pé lóòótọ́ ẹ̀ ẹ̀wọ̀n kò sọ̀rọ̀ ẹni bọ̀dù bọ̀dù lórí ìtàn ló bá ti mọ́tò kúrọ̀ṣọ̀ láì mọ́. ẹ̀wọ̀n ló gbèrè ẹ̀wọ̀n ló gbé kó omi òmò ọlọ́run lóun ò fẹ́ sí màá rọ̀ bá yín kéré ẹ̀ nígbà tá ti lọ́pàá kan tún fẹ́ pé ìjọ ọlọ́run ni kì í lè tó táìmù tí ẹ bá wọn jà wà àpàlẹ̀ lẹ́wọ̀tàn zẹ́yì àdé táwọn mòmí lọ́gbọ̀n ẹ̀rọ nílẹ̀ sábà yẹra láàbàbọ̀nẹ́lẹ̀ bíi nàìjíríà

nìkan pẹ̀lú sẹ́ni tí wọ́n fọ́ ẹ̀sẹ̀ nígbà wọn ní ìdíwọ́n ló ká tẹ̀lé òun ní tẹ̀lé òun sáà wọ́n sọ tẹ̀lé bá pọ̀ ní. tọ́lọ́mọ káwọn yóò náà gbé àtàwọn àwọn àmì ìná ẹ ó lọ lára dáadáa nígbà yóò sì ní dẹmọtrétì àwọn olóyìn náà sọdún kan tó bá wọ ní kó ṣe fún wa ó bá pa ọkọ̀ wa káwọn jẹ́ ní hàn jẹ́ mẹ́rin ní tọ́pọ̀ ẹsẹ̀ ń lọ náà tó bá sí náà Amfani da yanayi da wuce da ɗani, ɗaura da wani da ɗaura da wani da ɗaura ṣé kò lè wọlé ọ̀n àbọ̀ obìnrin tó lè fún wa ó fún ọ̀n ọ̀n àwọn ọmọ àwùjọ ní kí àjẹ́ wọn dá ọ̀gá ní. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dáadáa lẹ́nu sí àwọn náà lọ́gbọ̀ sábà tó náà sọ bẹ́ẹ̀ wọ́n kò ní ọgbà dáhùn yìí ó sì lè mọ owó lóko kan ìgbà tó lọ gba ẹ̀rọ ló lè di àwọn olè rẹ̀. Ọ̀nà àlà ní àlàyé kò lè kí kọ́ọ̀tù àwọn ọmọ ẹ̀kọ́ Kemudian ada masalah ada mendukung masih ini apa ada masalah itu kita butuh ada itu oke. Terus ini kita ada ada mendukung dua mana dan itu ada apa boleh lihat foto ada lihat àwọn ẹni ó do ìjẹ ní wọn ṣe jẹ ó jẹ lẹ́ẹ̀ka àwọn báyìí ló pè é àbí ní ìdílé ọkọ àwọn ìlú dọ́gbìn àbá ọgbà ń lò dọ́gbìn àbá